السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فيا عباد الله هذه نظرة سريعة إلى المقاصد والمصالح الضرورية التي تقوم عليها الحياة البشرية وهي كما قال العلماء هي المصالح التي تتضمن حفظ مقصود مقصود من مقاصد الخمس وهي حفظ الدين والنفس والعقل والمال والنسب وقد عرف وقد عرفها الشاطبي بأنها ما لا بد منها في قيام مصالح الدين والدنيا بحيث إذا فقدت لم تجر مصالح الدنيا على استقامة بل على فساد وتهارج وفوت حياة ومن أخرى فوت النجاة والنعيم والرجوع بالخسران المبين فنسأل الله السلامة والعافية وهناك أدلة شرعية كثيرة تدل على هذه المقاصد بل قال إمام المقاصد الإمام الشافعي رحمه الله فقد اتفقت الأمة بل سائر الملل على أن الشريعة الإسلامية وضعت للمحافظة للمحافظة على الضروريات الخمس وهي الدين والنفس والنسل والمال والعقل وعلمها عند الأمة كالضروري قال الشاطبي ولم يثبت لنا ولم يثبت لنا ذلك بدليل معين ولا شهد له عقد معين يمتاز برجوعها إليه بل علمت ملاءمته للشريعة بمجموعة أدلة لا تنحصر في باب واحد فمن الأدلة الشرعية المستفاد في هذا الباب على ضرورية حب هذه الأمور الخمسة قوله تعالى في سورة الأنعام الآية المئة وخمسة وواحد وخمسين إلى ثلاثة وخمسين قال الله تعالى قل تعالوا أقل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقون adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àgbà pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi òun nìkan ṣoṣo òun nìkan ṣoṣo òun náà láàmà sìn táà ní sin ẹlòmí pẹ̀lú ẹ̀ Akọrọ ìkẹ́ àti ìjẹ fún anọbi wa Muhammad kí ìkẹ́ ọlọ́run bá tí ó máa bá àti ìgẹ́ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní ẹrúsìn rẹ̀ sí ní ìkẹ́ ọlọ́run bá yìí máa bẹ fún àwọn sàábì rẹ̀ ó fi máa gbogbo ẹ̀ Islam tí ó fi lórí àwọn nǹkan tó jẹ́ pé tú láti ní tó gbé ìsẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó gbé ró tí ó jẹ́ kí lé ayọ́ ọdá tí ó jẹ́ kí ọ̀run ó sún à tó ṣe wípé àwọn onímímà wọ́n ń pè ní alìmọ̀sọ́lẹ̀fẹ̀ mọ́ àwọn àǹfààní tó ṣe wípé kò ṣe é mọ́ ní tẹ́yìn ọba ní ilé ayé ọ̀dàrú ọ̀run náà ò ní súnwọ̀n ẹnu àwọn onímọ̀ kò lórí pé àwọn nǹkan mara àwọn yìí ṣẹ̀rí ọlọ́run òfin ọlọ́run tọ́lọ̀n fínra àwọn ànábì ọlọ́run tó fi ni a sọ̀rọ̀ ń pa rẹ̀ ni a sì mójú tó bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ní láàáká inú ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n dúró lórí pé tí orílẹ̀-èdè bá wà àbí ìjọba bá wà àbí ẹgbẹ́ bá wà àbí àwùjọ kan bá wà táwọn èèyàn kan darí ń bẹ̀ tí wọn ò bá mójútó àwọn nǹkan wọ̀nyí wọ́n mọ̀ yí nínú oríṣiríṣi mùsíbà àti òfò àti àdánù àti òfò ẹ̀mí àti òfò dúkìá kọ́lọ̀nkọ́sọ́ akóònú gbogbo ẹ̀ ìmáàmù Ṣáàtìbí kọ́lọ̀nkọ́fọ̀rúnkẹ́ nínú ẹni tó kọ tírà lórí ọ̀rọ̀ yìí nínú tírà rẹ̀ tá ń pè ní maqasidu sharia nínú tírà rẹ̀ tá ń pè ní al-muwafaqat al-muwafaqat ọsọ ọ̀rọ̀ tọ́pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo ìjọ pátá ọjọ́ ìjọ islam ni àbí èyí tí èsè ìjọ islam lẹ́nu wọn kò lórí wípé àwọn nǹkan mara àrùn yìí agbọ́dọ̀ mójútó nínú aláàmọ̀rí ilé ayé wa fi falẹ̀ tàbá jẹ́ kọ́rá rí wàhálà wà nínú àwùjọ ìbàjẹ́ wà ìparẹ ẹni ìgbẹ̀mí ara ẹni wà mẹ́ ìfidúkìá sófò yọ wà mẹ́ kí ni àwọn nǹkan mara àrùn ọ̀hún tí ẹni agbọ́dọ̀ mójútó tíṣẹ̀rẹ́ Islam ti wà láti wá dáàbòbò alábọ̀kọ́ òun náà ní sáàtò ní fífùdé káfẹ́ ìdáàbòbò fún ẹ̀sìn ọlọ́ọ̀bá alékiọlá ìlú fún wa ní ẹ̀sìn yìí òun lọ́dá wa òun lọ́mọ̀ wa òun lórè wa òun lọ́tọ́jú wa òun lọ́mọ gbogbo ìbẹ̀rẹ̀ àlámọ̀rí òun ló sì mọ ibi tí ó yọrí sí ọlọ́ọ̀bá ń sọ fún wa títí aláyà àlàmùmọ́ni lálàpọ̀ wọ́n fún wa lọ́wọ́ sí ìfòrùkọ̀ ní ìrù inú sọ́rọ́sì mọ́rì ọlọ́ọ̀bá ní tí ọlọ́ọ̀bá tó dá ẹ̀dá tí kò wá nímọ̀ pẹ̀lú ẹ̀dá rẹ ní torí ọjọ́ yẹ́ tí ọlọ́ọ̀bá àlékí ọlá yìí òun ló nímọ̀ fínífíní ti gbogbo nǹkan ọmọ bẹ̀rẹ̀ ẹ̀dá ọmọ ń tẹ́dà ń ṣe lọ́wọ́ ó sì mọ òfin ẹ̀dá ọmọ ibi tí gbogbo àlámọ̀rí tí ó darí sí torí ẹ̀ ló wá ṣe òfin rẹ̀ àti àwọn tíra rẹ̀ tọ́sọ̀ kalẹ̀ láti sánmà ó ní fún wa kí nǹkan mọ́bà àdàrúmọ́ wa lọ́wọ́ nǹkan àkọ́kọ́ òní ẹ̀sìn ọlọ́run bá tọ́wà yìí látọ̀dọ̀ ọlọ́run agbọ́dọ̀ ṣe ìdáàbòbò fún ìdáàbòbò láti fún ká máa ẹ̀sìn ká máa òtítí ọlọ́sọ́lọ́ láàrin ọ̀sẹ́lá ọsọ́nù àdídẹ̀ ìwé iwe ń yìí ríbi láàbí ìṣẹ́ ìrọ̀ ẹ kó sórí ilé ilé ayé àti jàrìkìyàmà ẹni bẹ́ẹ̀ ìtọ́nà ti pé yóò nípa rẹ̀ fi ayé dáadáa ó fi ọlọ́run ọ̀rọ̀ fún

ìdáàbòbò ẹ̀sìn yọ́ bẹ̀rẹ̀ látara kágbọ́ yé káàkiri máa lò ó yóò sì wà látara ẹlẹ́ẹ̀kejì kọjẹ́ wípé ìsí ọba kó bá ẹ̀sìn a mọ̀ sí ìdáàbòbò fún ẹ̀sìn àjíjẹ́ kókó bá ọ̀gá tí máa kó bá ẹ̀sìn ó náà ní ṣírí kòbìlà ìrògbọ̀n yọ́ wà dàrú lórí ilẹ̀ yọ́ dàrú kó àwọn èèyàn kan wọ́n mọ̀ rò pé àwọn èèyàn ní ẹwà lórí ìtọ́sọ́nà tí wò sí lórí ìtọ́sọ́nà wọ́n mọ̀ sí àmúlùmọ́là bí a ti ń sin lọ́run wó tún máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọlọ́dà kò sọ àkó bẹ́ẹ̀ torí ẹ̀ lọ́lọ́run àdìgbò láfẹ́ pé inna ṣíríkà lọ́gbọ́n mọ̀nà àwọn èèyàn dájúdájú ọ̀gá àbòsí lórí ilẹ̀ náà ní ìyọ̀mọ̀ ọ̀rùn kan mí kọ̀ọ̀kan náà kí nìdí tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ ọlọ́run wa òun lórí wa ìjẹ́ ìmú oníṣe fún wa ẹ̀tọ́ tó wá yẹ ká ti fọ́lọ́run ká fi bọ̀wọ̀ fún ká fi pẹ̀lé ká fi sìn ká tó wá mọ̀ fi abala nílẹ̀ ká tó mọ̀ fi ti ẹ̀dá mi ọlọ́run tó ṣe iṣẹ́ àbòsí ńlá iná ìlélẹ́yìí ìgbà tí ìyàtọ́jú ọmọ láti kékeré ó sì náwó lórí ẹ̀ tí jáde yunifásitì kódà sí ibi professor ọwá di professor pẹ́ ọwá ní màmá ọ̀nkọ́ lélé ó ní bàbá ọ̀nkọ́ lélé ẹwù bí ó sì gbùnwà tó aláàmọ̀ ayé o ní tó bá sọwọ́ ẹ̀dá kan wá bá ọ mọ̀bí látọ̀dọ̀ ọlọ́lùdó wa bọ̀ ọlọ́run tí wá ń ṣe yìí kéèyàn wá mójú sí kọmọ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ìdáàbòbò ẹ̀sìn ọjẹ́ nǹkan àkọ́kọ́ tí ilé ayé ò fi dá tọ́run ó fi sún àn torí ẹ̀ ló jẹ́ pé gbogbo ẹni tí ọlọ́run bá fi àkóso lé lọ́wọ́ tí ó bá dídáàbòbò ẹ̀sìn Islam tọ́jẹ́ ẹ̀sìn òdodo tọ́lọ̀fẹ́ràn anábíwa Muhammad sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ ti ti àtìtì ńlá torí inú àkọ́kọ́ tọ́lọ̀ọba alẹ́kọ́lá tí ó kọ́ bílèrè níjọba ìkìyàmọ̀ nìyẹn pé bó ni ó ṣe ṣe ìjọba rẹ̀ sí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún ẹ pé kullukum kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo ọlọ́run ó sì bí ilé ìrìbò lẹ́ti da ẹran yín jẹ̀ sí àkóso tẹ́ẹ̀ṣe bó lẹ́ti tẹ́ sí lẹ́yìn ìgbà náà ló tí ọlọ́run sallallahu alaihi wasallam lọ́sẹ̀ wá sọ̀rọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan lórí ìṣesí kọ̀ọ̀kan pátápátá tó fi dérí ọkọ lórí aya ni olórí ìwọ ni alákòóso ọlọ́run ìkìyà mọ̀ pé so sì darí wọn dáadáa so mójútó ń tọ́ yẹ kó mójútó

ìdáàbòbò ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ẹ̀mí rẹ̀ ọmọ jẹ́ tó ṣe pàtàkì ọlọ́ọ̀bá ọmọ bí wá lè rẹ̀ parẹ́ lálìkìyàmá kódà nílé ayé yìí ìtẹ́ bá ṣe tẹ́ nílé ayé àdéhùn tọ́lọ́ ń ṣe ní pé ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san ìyà lórí àìdá yóò ṣùgbọ́n ká wá sí pé èyàn ó ṣe láti gbé ọlọ́mọ tí ó fi dílé ayé kò lè rí mú jẹ bẹ́ẹ̀ náà ni gbogbo dáadáa tó ń ṣe pátá nínú èrè rẹ̀ ó rí ilé ayé ẹ̀kúnrẹ́rẹ́ olùgbọ̀bá gbẹ̀mí ní ọba lọ́dọ̀ ọlọ́run kọlọ̀dá kan kó sàmójú okó fún ẹ̀mbá sí pààyàn lọ́dá àbòsí kí wọ́n pàwọn náà ilẹ̀ tọ́ rẹ̀ táwọn tó ní ẹ̀mí bá sọ wípé àwọn mójúkú òfin kò sí ìwọ̀ ń bẹ́ kọsànwó sanra fáìlì tí ó ní agbára tí ó san tẹ́kù millions of naira ní tabanika calculate ẹ̀ ọgọ́rùn kan ràkúnmí tọ́lẹ́ranlá kéèyàn tó lọ rà lásìkò yìí ibi tí a sì ti ní màálù tí ẹ ní ràkúnmí ràkúnmí ma ń wọ́n ju màálù lọ kíyàn wá kọ́kọ́ lọ mú ọgọ́rùn kan wá nítorí pé ọpa ẹ̀dọ́ ọmọ ẹ̀dẹ́ nìyàn tí ẹ rí pé ìdáàbòbò ọgbọ́dọ̀ wà fún ara ọmọ ẹ̀dẹ́ nìyàn nípa pípa tọ́jú ẹ̀ káàrí káàsì mẹ́jẹ̀ kí abú kankan ó ṣe ìdàmúdàbò ti bá àwọn èèyàn nínú àwùjọ lónìí nítorí epo petrol àìmọye àwọn àyè ní ìfẹ́ ti ń jà lọ́wọ́ báyìí nítorí pé wọ́n rẹ̀ po èmi ọ̀sáájú rẹ̀ ìwò ní sáájú mi nínú ìlú àfẹ́sí ọ̀bá rí ká ní onímọ̀ àìmọye ó dọ̀ tó ti tẹ́lẹ̀ tí iye ẹ̀mí tí ọ̀dọ́ lórí ẹ̀ kọ́lọ̀kọ́ dáàbòbò wá àti àwọn ìyẹn wá o ọlá tóbi rẹ̀ wọ́lá àánú rẹ̀ àwọn èèyàn wọ́n wà lórí ìdàmúdàbò lórí ibé ìjọba fẹ́ tẹ́jì owó túnzé lòpin ìrìn àjò kọlọ̀nkọ́ta àánú wa lórí ẹ̀ ìtí àwọn èèyàn kan fi ń tẹ̀mí yóò sì di òkú bá ń tẹ́ nígbọ̀bá ju wẹ́nẹ̀dẹ̀ tọ́ọ̀bá ti lè kó lọ sí kó lọ sí tó yẹ kó kó sí kó fi yóò di òkú bá ń tẹ́ òní nìtùmọ̀mọ̀ yóò di pé bàlá kan kálùkọ́ mọ̀ sọ pé káyé ìdí ẹ̀ kódà àwọn ilé ìjọsìn ní ìdí sọ pé sàrá àti wúlò ní ẹmọ tí ó bẹ̀bá ti wá mọ́ wá lọ́wọ́ ajẹ́ pé èso ti jẹ́ ọ̀sọ̀rẹ́ ti kọ̀ṣẹ́ tí kò lọ báńkì o àbẹ́ ẹ̀kọ́ ni àdínọ́sára tí kò lọ báńkì ẹwù àwọn èèyàn péréte wọ́n ti jọba lẹ́wa lórí wọ́n sì ń da mílíọ̀nsì èèyàn wọ́n sì ń dá wọn láàmú ọlọ́ndá fún kọba àtò dáadáa o ọlọ́nkọ́kọ́ wọn máa ń ṣe o ọlá tóbi rẹ wọ́lá nù rẹ ìdáàbòbò gbọ́dọ̀ wà fún láàkẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa ẹ̀kọ́ tí ọmọ gbé sí orí orí títí tí ọ̀dá tó ti wọ orí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn ọ̀dọ́ oná ló tó ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti fìtínà ní àwùjọ ìdáàbòbò gbọ́dọ̀ wà fún dúkìá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọba ti sí ìdáàbòbò fún inú wàhálà ìdààmúdàbòlà ọmọ ẹ̀dẹ́ ìyàn wà eléyìí jẹ́ mẹ́rin ẹ̀sìn ẹ̀mí làákàyè àti dúkìá ìkarun rẹ̀ o náà ni ìbí àwọn àfáà míì wọ́n a máa pè ní annatin ìbí ẹlòmí ó ní annata ẹlòmí ó pè ní àlẹ̀rírí ìdí ọmọlúwàbí ìdáàbòbò gbọ́dọ̀ wà fún nínú ta bí ń tẹ̀mí ní ọmọdé àti wa tí wọ́n mọ̀ pé ìyẹ̀ dáadáa ilé ìkú sì ti dáadáa ni ẹn tí ọmọdé àbí ẹ̀ bá ti bọ́ sómi kò sí ìwà tí ò dá tí ò nílò mọ́ ẹn tí ò ní dìbò bẹ́ẹ̀ pé kò lè jẹ́ ọmọ parọ́ ó sì rẹ́jà àti ẹ̀tí ọ̀wọ́ rí pa tìnà títẹ́ ẹ̀tí ọ̀wọ́ rí pa olè jíjà jìbìtì owó òlù kókó dàápò kọ́sọ́jú tí ẹ̀ àwọn tí ọ̀lọ́mọlúwà àti lára máa ẹnu ni wọ́n ń tà táàbá ti wá dáàbòbò tí ìwà jìdí òfin máa wà fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn inú ìdààmú dàbò àti wàhálà àti ìjìnà èyí ó ti máa jí kọ́lọ̀dá kọ́sà lọ́wọ́ kájọ wá lọ wọ àyà Qur'an tọ́lọ̀ ọba àlejọ́lá tọ́sọ́ ní sọ́rọ̀tìlà ka ìtọ́ka tọ́lọ̀ ń fi sọ pé ẹ àwọn nǹkan mára yìí ẹ̀sìn ẹ̀mí làákàyè dúkìá àti ìdí ìdí ọmọnìyàn nínú ọlọ́ni kúlì tààlà átìlù máa harrama rabbukum alaykum alla tushriku bi shay'a sọ fún àwọn káàkiri mi ipe ẹ máa bọ̀ ẹjẹ́ nkàkúnyí ìtì ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó sì lè wọ̀ fún yín àti tọ́payé látẹ pípẹ́ máa ṣe alákọ̀ọ́kọ́ alla tushriku bi shay'a ẹ gbọ́dọ̀ owó kankan bí ìfòmọtò ọba nìkanlá ewu tí ń bẹ ń bi ẹbọ ètèkété kò lè dáwùjọ dáa tí wọ́n bá ń wo àwọn abala nìkan tí èlò fi ń sàǹfààní látara ẹbọ idán oògùn àwọn abala míì tó fẹjú kalẹ̀ tí ọba gbogbo abala ìlúrun jẹ́ ìbàjẹ́ ó ti kọ̀ rẹpẹtẹ. ìgbòrògbò ọgbọ́n bẹ́ẹ̀ ní oògùn ó ní ẹ̀yìn ọba ẹlọ́ọ̀gùn gbàǹbọ̀ wá kò ní lọ kí látọ̀tọ̀ bẹ́ẹ̀ wọ́n máa padà wọ́n máa fi sùn sátira wọn ẹni tó ti ṣe wàhálà tó jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ máa jẹ́ ni ó lù dámú ó sì ń bẹ nínú dá ìtọ́lọ́mọ bàtẹ́ ọlọ́lọ́sọ̀nù kọ̀rọ̀ ṣùgbọ́n ní nǹkan kan ò ní tẹ̀ lẹ́yìn òun ọlọ́run nǹkan kan ò ní tẹ̀ lẹ́yìn ìyọ̀ǹda ọlọ́run tọ́lọ̀ tó ní màtí

wala taqtulu awladakum min imlaq àwọn ọmọ yìí ẹ gbọ́dọ̀ pa wọ́n torí ó ti o ìdáàbòbò pẹ́ ẹ̀mí nìyẹn kẹ́ ẹ máa rò pé tí wọ́n á jẹ báyìí èyí tí wọ́n náà ń jẹ tí abẹ́ ẹ̀yà kò ti pẹ́lẹ́ òtò tó wá jẹ ọ̀gá yíwá lórí tó ń jẹ mr president ẹ̀wọ̀n gbogbo ẹ̀rí àtọ̀lọ́wà náà ẹ̀wọ̀n ọ̀tọ̀lọ́run ń bọ̀ wájú o fẹ́mbà ti kí ọ̀dà ẹ̀wọ̀n ti lé ayé àwùjọ abẹ́ ẹ̀wọ̀n tó lé ọlọ́run ìtọ́ ìjà tó mú ìwọ́ kó ń ṣe ọlọ́run ní pèsè ọlọ́run dá kọ́ta mọ̀ kò sì fún wa níta bá ti ń dáwọ́lé mọ̀ fún rẹ̀ sí bọ́lá tó rẹ̀ wọ́lá àdúrà ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ pa ọmọ ayé nítorí òṣì náà nà lùdókù tó ń wá ìjà ọ̀pá àwọn láti jẹ mú fún yí láti jẹ mú báwọn náà wà látẹ́kọ̀rọ̀ bó lè fáwá iṣẹ́ máa ọgbọ́n ààrẹ nínú ọmọ ọmọbọ̀n gbogbo tó bá jẹ́ ìgbàgbẹ́ pátápátá ẹmọ ìjìnà sí o ẹmọ súnmọ́ rárá ìlè tàbí pẹ́ sí ìná ń bá yí àwọn èèyàn náà jẹ́ lọ rẹpẹtẹ ọmọ tí ò ní bàbá tí ń bẹ́ẹ̀ nù ọpọlọ rẹpẹtẹ ìgbé ọmọ ẹni kẹfẹ́ni kejì ọkọ̀ núùdù pẹ́pẹ́tẹ́ nígbàtí wọ́n bá ń fóònù àwọn àbá tí wọ́n bá bóònù fájúwá tí wọ́n bá bèèrè fájúwá ìyó tún ọ̀pẹ́ à ìjẹ́ ti dé gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ ọ̀dá ní àwọn ọmọ amúgbó rẹpẹtẹ àwọn ọlọ́tí rẹpẹtẹ ọtí tiẹ̀ tí wọ́n á di tẹ́ńbínú sínú sátẹ́ẹ̀tì tiẹ̀

tẹ́tẹ́ títa nínú àwùjọ ọbẹ̀ tó ẹjọ ẹni kéjì rẹ ọbẹ̀ sọ di olùsù wọ́n ti fẹ́ dolówó wọ́n náà rú wò fún ara rẹ ọlọ́ọ̀bá àlejọ́lá ọfẹ́ tó wà láà tẹ́kùtùlù nọ́sọ̀lẹ́dì harramallahu kó lè rí dábà tí ìbá ìwọ́lọ̀ bá yóò dápọ̀ àbùkùnká lílè tàbí ẹ̀mí ọmọ àtàbí Ádámù. Tọ́lọ̀ ọba àlejò lábẹ́fẹ́ ń bá máa mọ̀ pa mú ilé òdodo láì dẹ́sẹ̀ kankan yóò wọ́n nínú ajá àdàmà. Tọ́lọ̀ nǹkan sọ akó bẹ̀. Mọ̀jà rírú ẹ̀ kò láti tòwó láàánú rẹ̀. àtàtì rẹ̀ náà lòdò ní ìdá tọ́lọ́wọ́ pàtẹ́ títí lọ lọ́wọ́ ní wọ́n fún ìwọ́kọ́ ọ̀túnra rẹ̀ jẹ́ ọlọ́run ọgbàyà tó gbogbo ẹ̀dá lọ ní àwọn olóṣèlú tí tí wọ́n fi para wọn lọ́nà oríṣiríṣi ayé gbogbo ẹmọ wọ̀lọ́mọ́rin kò lè jẹ́ àlèkìyàwó kò sì rújú fún ọlọ́ọ̀bá àlèkẹ́ ọlá gbogbo téèyàn bá ti sì yóò ṣe oṣù ìpamọ́ ni ọjọ́ dáadáa ni ọlọ́ọ̀bá àlèkẹ́ ọlá ilé ìní ọlọ́ọ̀bá fi ń sọ àtọ́ọ̀lẹ̀ fún yìí kẹ́lẹ̀bà àti làákàì هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم a yàn fúnra lórí dúkìá ọmọ òrukàn tó yẹ pé àwọn náà bọ̀ wò wípé sọ lẹ́tọ̀ sí iye báyìí nínú ẹ̀ torí kò sí ẹjí èsì tí ò lè kò sí tí ò lẹ́tọ̀ọ́ ọlọ́ọ̀bá àdìgbẹ́lá tó pé wà láàdẹ́kọ̀rọ̀ bú máa lárí ẹ̀sí ìlà nílẹ̀ fi yà àṣà dúkìá ọmọ òrukàn tí bàbá rẹ̀ sílẹ̀ ẹ má mà súnmà àyàfi lọ́nà tó bá dá tọ́lẹ́tọ̀ hátà yọdúgà àfòdà tí ó fi dàgbà kìí sọmọ òrukàn nìkan ṣùgbọ́n lọ́n dá ọmọ òrukàn nítorí pé ọmọ òrukàn ọ lẹ́tọ̀ọ́ sí àánú ju ẹlòmíì lọ ńgbọ́ ọjẹ́ pé ààyè tí bàbá rẹ lọ wọ́n lọ rẹ̀ ọyẹ pọ̀ rẹ ẹni tí ìsọmọ orúkan náà tọ bá gbalẹ̀ rẹ̀ lọ́nà àbòsí tọ gba dúkìá rẹ̀ lọ́nà àbòsí ọlọ́ọ̀bà àlèkè ìdáàbòbò ọgbọ́dọ̀ fún wa dúkìá fún dúkìá lábala ilé ìlú ẹmọ ṣe déédé ẹmọ ṣe déédé mẹ́ ẹmọ tàbòsí ẹlòmíì ibi ibi tó rọ ọlọ́ọ̀bá tí ọlọ́ọ̀bá kò lè sàánú àkókò gàrí àbẹ́wà àbẹ́rà yóò wá àpapọ̀ yóò tún torí ìwọ̀n bá

alábọ̀ tí ọmọ àtọ́wọ́ bá rí tọ́kọ̀ pàtí bá ìgbà wà ti fún ọmọdé wàtọ́ bá délé báyìí ó rí pé kò fi ọ̀pá tọ́ra àti wá padà lọ́nà yóò tó lu ọkọ̀ lọ́nà yóò ju tọ́fẹ́ lọ fílíìmù lọ́nà ẹwọ́ àbòsí eléko tí ò ní wọn pé tí ó ti yọ mẹ́ àtìlẹ́yìn bá máa gbèsò lọ tí ó ti yẹrí wọ́n bá ti ń jèso mọ́yàn lọ́wọ́ tó ń tọ́wọ́ sí ní mà yọ́wọ́ àwọn ọjọ́ kẹrẹ ní ọ̀gá bọ̀ onímọ̀ fẹ́ ti pàrọ̀sọ síra wọn àbòsí òsùn àwọn èèyàn ẹ máa pé fún wọn iṣẹ́ tí a bá bẹ̀yìn ẹ máa ṣe kó pé ọlọ́wọ́ bá tó pé láàrúkà lèfò náfsàn ìlà òtàrà àlàbọ̀ ẹ̀mí kan tàbí tó bá ní ìtàpá gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a fi ṣùṣe lófin tọ́rọrùn ní ẹ̀yìn lẹ́sọ́ di líle èṣù lọ́sọ́ di líle àwùjọ yìí lọ́bàjẹ́ tẹ̀lé òbí òṣèṣe ìtọ́rọ ọ̀rọ̀ dá ní tí èdè káwùjọ máa dá ní ọlọ́ọ̀bá ní wọ́n ìdá kóńtù bá jùlù wálé òkà nígbà gbogbo tẹ̀bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ dédé ní ẹsọ́ ọ̀rọ̀ tó bá nǹkan mú ní ẹsọ́ ọ̀rọ̀ tí ọ̀lábùsínú ní ẹsọ́ kódà kọjẹ́ yí pé ẹni tí ó ṣègbè fún kìí ti alásùnmọ́ ayé kódà kọjẹ́ yí pé ẹni tí ọ̀rọ̀ wà báńkì lé lórí

àdéhùn làdéhùn ọlọ́run ọlọ́run tá a ti sọ fá mọ́ ìkà tó wálé ayé ẹ máa pé àdéhùn ọlọ́run náà nù ẹn tó wo sùnsùnsùn tó sọ pé wà láàyè ó lè bá àgbà ọgbọ́ ilé dákọ̀ ọlọ́run àdéhùn yẹn tó fi wà láìsí máa pé ọlọ́run tó láàrin ẹlẹ́rìí láàrin wa àti ẹ̀ gbẹ́bọ̀rọ̀ ó iná ni àwùjọ òbí máa dá lẹ́fì máa dúnú síra yín sílé ayé yíò fi máa tòrò dáadékun wọ́sọ̀kun bí i láàrínlẹ̀kun tẹ́lẹ̀kọ́rù ilé ọlọ́run bá fi ń ti wá àti fún yín ó fi ń sàṣọ́lẹ̀ fún yín kí ẹlẹ́bà máa ti ìrántí ọlọ́run wá parí ẹ̀kọ́ wa tí mo là ní ọ̀nà yìí ojú ọ̀nà tèmi ọlọ́run tó dúró kọ́ nìyẹn tó straight tọ́lọ tààrà téèyàn bá ti rìn bòmí ìyàtọ̀ sí Islam òní ilé ibi kó dé o ibi tọ́lọ ọgbẹ́ kó dé lùsẹ̀ ní ilé ayé nàìjíríà mà lòmí rí bẹ̀dé o ó ń tọ́ ti sinà ní ọlọ́mọjà o wa anna olè ẹ máa tẹ̀lé wàlá tẹ̀tẹ̀lé oṣù làbàtàfàrùlápọ̀ ní kò máa tẹ̀lé maa ojú ọ̀nà oríṣiríṣi tí ẹ ní ẹ̀sìn ọlọ́run tí ò ní kankan ti pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ẹ má tẹ̀lé ọmọdé fi yọ sọ nínú dáadé àwọn òmòrò dọ̀rọ̀wíyà mara àwọn òbí ìdáàbòbò gbọ́dọ̀ wọn wà fún ilé ayé ó lè dá fáwọn olè fún ọ̀nà ìdáàbòbò ẹ̀mí wa ìdáàbòbò ẹ̀sìn wa ìdáàbòbò làákẹ́ wa ìdáàbòbò dúkìá wa ìdáàbòbò ìjẹ́ ọmọ ènìyàn àti ọmọlúwàbí àti mọ̀lẹ́bí ìdáàbòbò bá ti wà fún táà ń sọ gbogbo tó sọ̀rọ̀ àti tóbi ọlọ́run bí ọlọ́run a fi àánú rẹ̀ bẹ́ ìlú wa nàìjíríà lórí gbóṣèlú ìlú tí ń dá bẹ̀ kọ́lọ́dé ọmọ ìlú sí èyí tó kù díẹ̀ káàtó tí ọ̀tẹ́ wa lọ́rùn tí ọba fi ọlọ́run ọlọ́ba àmúkú bẹ̀ àwọn tí a ń ṣe ìjọba aliwa lórí ọlọ́run bá kọ́ wọn máa ṣe wọlá àti tó wọ́n máa bẹ̀rù ìwọ ọlọ́run fọ́lọ́run máa pé lọ́rí kọ́lọ̀ ọmọ ìyẹ̀kún wa kọ́lọ̀ ọmọ tí wọ́n lórí fún wa ọlá àti tóbi rẹ̀ ọlá àánú rẹ̀ ọlọ́run àtúntóbi rẹ̀ bẹ̀ ọ́ àti àánú rẹ̀ bẹ̀ ọ́ gbogbo ibi tí ogun ń dàbẹ̀rù lágbàáyé ọlọ́run bá ní kóró ọlọ́run bá ní kóró ilé ayé ó ti di bí bọ́ọ̀lù ẹ̀yọ kan báyìí ìtọ́ba ti ń ṣẹlẹ̀ ń bì kan yọmọ àfẹ́ ti bòmíì ọlọ́dàpọ̀ tàbà ògúnró ọlá àtìtòrò láàánú rẹ̀ òṣèlú tí ń bọ̀ èrè rẹ̀ yóò fún wáwó abúrò rẹ̀ mọ́sá dáàbò rẹ̀ bùwáwó mọ́sá dáàbò rẹ̀ bùwá lórí ẹ̀ ọ̀wọ́n epo yìí ọlọ́ba amúkó lẹ́wọ́ náírà náà sọ̀fẹ́ dábìtì náà lẹ́ ọlọ́ba akófìtì rẹ̀ kó lẹ́wọ́ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك يرحمكم الله